ìwọ̀nba díẹ̀ nínú tó jẹ mọ́ salatul khawf nítorí pé má la yudraku kullu la yudraku jullu ìlọ́fà ló fi jẹ́ pé láwọn agbọn abòmíì àlàyé tó ṣe sókísókí ni nítorí kó lè bàa jẹ́ pé ẹni tá à ń bá sọ̀rọ̀ ó lóye nípa gbogbo nǹkan ní ìwọ̀nba díẹ̀díẹ̀ ìdínú tóbi jẹ́ pé ó mú sọ̀látù khawf wá ó sì ṣe àlàyé ṣókí nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé títò tó to sọ̀látù khawf sẹ́yìn sọ̀látù janaza ó jẹ́ nǹkan tó ṣe kíkọ̀ wọ́pọ̀ ní àwọn tíra tó ṣàlàyé òfin ṣẹ̀ríà sọláàtù khawf ó ti máa ń wá síwájú sọláàtù janaza yóò wá ní ààyè ibi dáadé ń ṣe àlàyé àwọn sọláwàtù lóríṣiríṣi ṣùgbọ́n sọláàtù janaza olóman sábà wá kàn ṣáájú kótó di pọ́rọ̀ nípa az-zakatu sọláàtù janaza ló máa ń sábà wá káyìn ṣáájú kó tó di wípé ọ̀rọ̀ nípa àzàkàtù bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbí alimami ibn al-qayyim rahimahullah ó gbé sọláàtù khawf wá lẹ́yìn sọláàtù janaza. وني وكان من هديه صلى الله عليه وآله وسلم في صلاة الخوف أن أباح الله سبحانه وتعالى قصر أركان الصلاة وعددها إذا اجتمع الخوف والسفر وقصر العدد وحده إذا كان سفر لا خوف فيه وني صلاة الخوف صلاه تاسي لا كوكو بيرو ترى صلاه الخوف من باب اضافه الشيء الى محله من باب اضافه الشيء الى محله افنكتي سي nǹkan tí nǹkan yẹn bọ́ sínú ẹ̀ wọ́n fi sọ̀láàtì yẹn tì sí ohun tí sọ̀láàtì yẹn bọ́ sínú ẹ̀ sọ̀láàtì khawf ó bọ́ sínú àkókò ìbẹ̀rù kìí ṣe min bábi idafati shay ila sababi kìí ṣe min bábi idafati shay ila waqti. إنما هو من باب إضافة الشيء إلى محله أم بني نقاف كاتي sí ìgbà tí nǹkan yẹn bọ́ sí sí nǹkan tí nǹkan yẹn kó sínú àfi tìsára tí nǹkan yẹn kó sínú eléyìí túmọ̀ sí pé sọ̀látò kọ́ọ̀fù yẹn ìgbà tá a ṣe sí ibi tó bọ́ sí. Si, ibi ìbẹ̀rù ni wọ́n sì pè ní sọ̀látùl khawf nítorí pé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam gbogbo ìgbà pátá iná la gbọ́dọ̀ jọ́sìn fọlọ́wọ́n bá wa yálà à ń bẹ nígbà fọkànbalẹ̀ ni àbá ń bẹ nígbà bẹ̀rù ìgbà tá a rí ẹ̀dọ̀fí lórí òróǹro àbí ìgbà pákáleke a gbọ́dọ̀ sìn ọlọ́wọ́n bá wa lọ́lọ́wọ́n bá sọ yìí pé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ṣe olúwa ẹlẹ́dàá rẹ títí tí ikú òfin dé wa bọ̀ mùsùlùmí ọlọ́jọ́ kan ọjọ́ ìsinmi táì fi sin lọ mùsùlùmí ọlákòókò kan tàbí pé ọlọ́run ti mú kó báyìí náà ń gbọ̀ bá tún yá rárá o torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ìgbà á ṣe sọ láti yín náà ni وأمر أهلك بالصلاة salati عليها لا نسألك رزقا ما máa pa àwọn aráalé rẹ láṣẹ láti ṣe sọlẹ kó sì ṣe sùúrù kó a máa ṣàmúmára afárádà lórí kóńpé wọn wá sí di sọláàtì yẹn àwọn ọ̀tọ́rọ̀ àrísìkí kan lọ́dọ̀ wa nabi Muhammad sallallahu alayhi bíi pé máa sin lọ kó sì rí pé gbogbo ẹni tó wà láyìíká rẹ náà ń kọ́. wọn ń sin lọ. sọláàtù tá a ṣe nígbà bẹ̀rù ìbẹ̀rù tí wọ́n sì ń sọ yìí kì í ṣe pé bẹ̀rù pé bóyá wọ́n ń sọ̀rọ̀ àbí bẹ̀rù pé bóyá wọ́n ń ṣe égún àbí bẹ̀rù pé bóyá wọ́n ń múná wá gbogbo eléyìí nǹkan nìkan tó ń sọ nínú Islam bíbá yẹn láìsẹ̀ gbogbo ibi tí ò bá ti sí náà ìbẹ̀rù máa wà. gbogbo ibi tí ọba ti síná ìbẹ̀rù máa wà torí pé alára lè máa ṣẹ̀rù bara rẹ̀ nígbà tó kùnkùn bá wà ó lè jẹ́ pé bàtà rẹ̀ lọ halẹ̀ lọ́nà tí ò lérò pé àdápadà ohun rẹ̀ lè pọ̀ tó bá ọ kò sì túlẹ̀ fúnra tó nígbà tó ń bá wá ń sá fúnra ta ló tún kó sí ara láwọn ìlú tí ti máa ń wọ́n lè pa àwọn sọ̀rọ̀ wọ́n lè pa àwọn sọ̀rọ̀ so wọ́n á kéde aago kan ẹ̀sìn tó ṣe pé tí wọ́n bá ń ṣe gbogbo ará yòókù tún gbọ́dọ̀ jáde má sẹ́yìn náà ti rí i èsì mùsùlùmí ṣe sọ̀lẹ́ kò gbégé nìkan tún máa ń rìn títì má àbí òye wa kódà àwọn tó tún kọrin sọ́ọ̀tì gan tó máa ń kọrin wọn pé kẹ́nìkan ọmọ ṣe kí ni wọn pé kẹ́nìkan ọmọ rìn mà ọ̀sán àwọn kan táwọn bá ń ṣe tiwọn wọn lẹ́nìkan gbọ́dọ̀ jáde má ẹ̀yin náà rí ẹ̀sìn kẹsìn lẹ̀sìn ẹ bọ́ ẹ̀sìn orí ibú gan-an pátá gbáà ni so ẹ̀rú wa ń bà ọ́ gbọ́ àsìkò tó ń kọjá sí yìí o àsìkò bẹ̀rù ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé láwọn agbọn abìkan ní nàìjíríà ń gbé ọ̀sán gan-an làwọn máa ń forò sí láwọn Ogun state yẹn àwọn abìkan wà ń bẹ̀ yẹn wọ́n á sọ pé ẹnìkan ọ̀bọ̀dọ̀ kọjá mọ́ lọ́sàn-án yìí wọ́n máa rá àwọn èèyàn mú lọ́sàn-án tó gbogbo eléyìí náà ayé gbárọ́ ẹ̀yẹ gbarọ́ burúkú ṣé tí ìbẹ̀rù ru eléyìí bá wà ẹ á ti sọ̀látò khawf rárá ò kẹsẹ̀ ru eléyìí ni wọ́n ń sọ. bákan náà wọ́n lé eégún kan eégún olóòlù tọ́ba jáde gbogbo olú ọ̀dàrú ni lágbọ́n àbàdàn tó ẹ wá nítorí ìbẹ̀rù tiẹ̀ ẹ ṣé a lè ṣe sọ̀látò khawf sọ̀látò khawf báwo mo rò pé yé wa sọ̀látò khawf tó ń sọ waqtal qital oná ni bẹ̀rù tó máa ń ṣẹlẹ̀ lásìkò ogun bẹ̀rù tó máa ń ṣẹlẹ̀ lásìkò ogun sọ ọlọ́run ọba wa gbogbo eléyìí ọmọ fi hàn án wípé à ń jagun nínú ẹ̀sìn Islam kẹ́sìn ọlọ́run lè lọ wájú ni ókè tá a máa ń jagun torí kẹ́sìn ọlọ́run lè lọ wájú sáwa ní sinlọ́ọ̀mọ́ torí bí nǹkan ẹ̀ sì pàdé nù torí kó àwọn à kẹ́sìn ọlọ́run lè lọ wájú ni tá a bá borí ogun a borí ogun ká lè rọ́ lọ́n sí rọrùn ok ká tó a di pé a borí ogun náà nǹkan lábàá pẹ̀sìn tì àgbọ̀dọ̀ pàtì ìtumọ̀ sọ̀láàtù khawf sọ̀láàtù khawf ó sì máa ń papọ̀ pẹ̀lú ìrìn àjò sọ̀láàtù àsìkò bẹ̀rù yẹn ó máa ń papọ̀ pẹ̀lú ìrìn àjò torí ètò pọ̀ jù ó náà ní pé àwọn mùsùlùmí àwọn òjókòó kalé wọn wọn àjókòó kalé wọn pípé ńgbà tọ́ta bá tó gbógun wá bá wọn làwọn ò tó dáàbò bo ara wọn pé bóyá defensive war rárá aggressive ọ̀pọ̀jù nínú ogun tá a nàbì sallallahu alaihi wasallam àwọn ni ó dìde gbógun dìde lọ bọ́tà ẹsẹ̀ tí wọ́n ń retí pé tọ́tà bá dé ká wá dáàbò bora wa kò ṣẹlẹ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ọ̀nà tó sì tún gbà wá yàtọ̀ òun náà ni ìgbà tá ànábì sallallahu alaihi wasallam tó borí àwọn ọ̀tá lógun bádà wọ́n pààyàn àádọ́rin nínú àwọn kèfèrí wọ́n sì méyàn àádọ́rin lẹ́rùgùn eléyìí wá dùn àwọn kèfèrí gan ó dùn wọn ní kọ́wọ́ bàjọ́ náà táwọn mùsùlùmí sì mú balẹ̀ òun náà ni àjọ yìí Abu Jahal ìgbà tí wọ́n ránṣẹ́ sí àwọn ọmọ ogun àwọn kèfèrí tí Abu Jahal ń bẹ tó síwájú wọn ìgbà Abu Sufyan tí ń kó owó yín bọ̀ láti ilẹ̀ Sham tánàbí sallallahu alaihi wa sallam tó lọ dènà láti gba dúkìá yẹn nítorí àtìlẹ́bà àfi san owó àwọn mùsùlùmí táwọn kèfèrí ti gbà lọ́wọ́ wọn Mẹ́kà padà fún wa torí wọn tí wọ́n bá ṣe hijira wọ́n gba gbogbo dúkìá rẹ̀ lẹ̀. àwọn owó àtàwọn owó àtàwọn owó yùn làwọn fi ń ṣòwò. ànábì sallallahu alaihi wasallam fẹ́ gba dúkìá àwọn Kùrẹ́ṣì yẹn kó lè bá àfi sanwó àwọn mùsùlùmí fún wọn padà. Abu Sufyan dàbí ọgbọ́n ọgbọ́n má ànábì sallallahu lọ́wọ́ ọ̀nàbí tànàbí ò lérò ló gbé dúkìá yẹn gbà àwọn lọ dènà dé ní bádùrù wípé kò síbi tí wọ́n gbà lọ so ń gbé owó gbọ̀nà míì ọwọ́ sí Abu Jahal ẹ lé o ẹ padà kà o dúkìá yín la ní kẹ́ ẹ jáde láti wá dáàbò bò ọlọ́run ti àbí dúkìá ti bọ́ o dúkìá ti bọ́ mọ́ o àtàwọn rẹ o. àbújá àlùbá ni rárá o àwọn olè padà o àlè padà muhammadu orí wọn àfin pọ̀ táàpọ̀n àtàwọn èèyàn ẹ̀ta oró ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n á láyà láyà láyà wọ́n lọ dènà de tani àwọn lárúbáwọ̀ wà gbọ́ níbikíbi wọ́n mọ̀ á fi kùrẹ́ẹ̀sì ṣe yẹ̀yẹ́ nígbà àwọn àtàní lọ dènà de wọn àwa tó ṣe pé téèyàn bá ti gbórúkọ kó ara. iná wa ni muhammadu àtàwọn ṣẹ́rẹ́dé makalila ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n wá lọ máa dènà dè wa á dé badar ibẹ̀ kọ́ wọn lọ wà á dé bẹ́ẹ̀ á sì rí pa pátá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá gbúrò kọ wa láti bí mẹ́rin mẹ́ẹ̀ẹ́dógún ni ó ti máa yàgbé ara nítorí tí wọ́n dé badar mu ẹni tó lọ́ọ́ ti kọ́ pé nǹkan ó ṣèyàn kò ní máa tí ó ti lọ síbi tí nǹkan ó ti ṣe onígbà tá bá wọn pa wọn tán àwọn obìnrin tá a kó lẹ́yìn kí wọ́n máa kọrin sí wa létí wọ́n máa kọrin sí wa létí àwọn ẹni tó ru ẹmu tẹ̀lé wa yìí wọ́n máa nù wá lọ́tí àmọ́ wa jó àmọ́ wa wọ́n máa kọrin sí wa létí àmọ́ jó àmọ́ mutí ayọ̀ wa mọ̀ nípa wa kọ́dà ẹ̀rù ọ̀bọ̀rún gan nípa wa. àṣebi tí wẹ́ẹ̀rì ó sí ibẹ̀ ní ń darí àwọn èèyàn lọ ẹ̀yìn sì ti mọ̀ pé kógun tó ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn wá sáyé ìjọ kan ti ṣẹlẹ̀ wọn níbi tí wọn pa àbújá àlùsí ni ibi tí wọn tún pa alágbájá sí náà ni ok kẹlẹ bá mọ̀ pé anabi là anabi sallallahu alaihi wasallam lóòótọ́ kí láì ṣètò ogun bá ti tán ẹ lọ síbi tí wọn ní lágbájá òwò sí ni tẹ́bá ti bá ń bẹ́ẹ̀ alihamudulilayi bẹ́ẹ̀ náà wọ́n bá Abuja owó bẹ́ẹ̀ ni yakata yakata bókù kẹfẹ́ rí ṣe tóbi nù fíráwọn náà tó kú. اليوم yawma ببدنك لتكون لمن خلفك آية. khalfaka ayah ọlọ́nla ترى taratara lónìí kó o lè bá àjámì fáwọn ẹni tó bá sẹ́kù lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ náà làbújá lùwọ́ kalẹ̀ eléyìí dùn àwọn kèfèrí bàjẹ́ pé áá ó sì lóun ó ṣe bẹ́ẹ̀ ó ṣe náà kò burú àgbẹ̀sán àgbẹ̀sán hmm, tó ń tí ó ṣẹlẹ̀ ní lọ gbógun kámálé ibi tá à lọ nù ẹ̀ríkẹ́ badr sí madina ó jìnnà gan badr sí madina ó jìnnà gan so kò dín ní nǹkan bíi kìlómítà ogójì ìrìn àjò ni wọ́n rìn lọ síbẹ̀ fún tó lọ jagun yẹn àwọn kìtìrí kúkú wá kúkú kún wá sí madina nìsí ìgbà táwọn ibi sallallahu alaihi wasallam tó ti kúrò fún àkìtìrí ti kóra wọn jọ dé. ọgbà mọ̀ràn lẹnu àwọn sọ̀hábà ìmọ̀ràn tèmi ni pé ká jáde ká lọ pàdé wọn ni o ibi tá ìyẹn ni pé gbogbo ogun sàṣàlógún tó ṣẹlẹ̀ wípé àwọn kèfèrí wá ká àwọn mùsùlùmí má lé nìkejì àwọn mùsùlùmí lọ lọ kọlù wọn ogun ahzab kuma tí wọn fúnlẹ̀ máa mùsùlùmí ìmọ̀ràn tèmi ni pé ká lọ ká wọn mọ́ ká má dúró sínú ilé torí gbogbo ẹni tó gun bá ká má lé kò lè má bí tí ogun yẹn lè já sí torí pé nílé ìyàwó ń bẹ ń bẹ nílé àwọn ọmọ ń bẹ ń bẹ àwọn èèyàn oríṣi méjèèjì yìí kú má a lérò pé wọ́n lè pitú kankan lójú ogun tí wọ́n bá rí bàbá mú amọ́mọ tí wọ́n bá rí bàbá mú amọ́kọ tó torí délé ẹja jáde. àwọn kan tí àwọn ọ̀hún kópa anábì ọ̀fẹ́ ká jáde anábì ní ká dúró ká nínú Madina ká má jáde rárá nítorí pé àwọn ẹni tí ń gbógun bọ̀ yẹn àwọn ọmọ Madina tó wà ẹ jẹ́ kí gbogbo àbáwọnú lọ́nà tó ṣe pé. gbogbo ẹni tí ọwájọ kan nínú àwọn kèfèrí tó rárí wọlé ńkọ́ ká máa mú wọn ká máa mú wọn lọ́kọ̀ọ̀kan pa ni nígbà nàbì sallallahu alaihi wasallam bó ṣe já nàbì yẹn ọgá tún nínú gbogbo nǹkan àgbà tọ àwọn kan wá wà nù àwọn tó ṣe kí gbà jagun kò tó ní ìdà lásán ni wọ́n kó lọ wọn ò mú nǹkan jà mí lọ ọfà gan gbogbo wọn ò mú lọ. tọ àwọn àwò gbé àwọn kan ti kópa nínú ogun bàdà ọlọ́wọ́n bá sì ti forí jìn wọ́n nínú àwọn sàhábà tó ga jù ó làwọn ta ni bàdìrì yóò torí ẹlẹ́sẹ̀ rí tí wọ́n bá ń sàlàyé ìgbésí ayé sàhábì wọ́n gbé lágbájá ọmọ lágbájá ọmọ dóòlà ọmọ tàmẹ̀dóò. albadari ó ti di kòtò ga ọ̀kan náà tó kópa nínú ogun gbada wọn ò lè dọ́gba pẹ̀lú ẹni tí ò kópa nù ẹ̀ tọ àwọn akọmọ à ń bẹ lé àkópa nù ogun àbá àfẹ kópa ń bẹ ṣùgbọ́n nígbà tí wọ́n mú wa lẹ́yìn ìjọ náà sí wọn mọ̀ pé yóò jogun irú ọlá àti àgbéga tí àwọn kan ti ní àwọn náà fẹ́ nírú ẹ̀ bẹ́ẹ̀ làwọn sàhábà àwọn èyí ṣe rógun sá so wọ́n fẹ́ràn wọ́n jagun torí kẹ́sìn Ọlọ́run bó lè lọ wájú gẹ́gẹ́ ṣe rí Rabi'i ibn Amir radiyallahu anhu nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tó rán wọn sọ lórí àwọn kèfèrí kan nínú àwọn òyìnbó nígbà yẹn àwọn Rome ó ní ẹgbẹ́ Islam kẹ́ ẹ bá a là wọ́n ní tá a bá gbà ńkọ́ nǹkan kèfèrí tó láàmì láàká nínú jíjẹ́ kèfèrí àwọn ti lọ. Hmm? akufarukum khayrun min ulaikum ìṣe kèfèrí tiyín ló dáa ju tàwọn ilé àwọn lọ́gá nínú pé wọ́n kúfúrù àwọn gba gbogbo yìí títà àbá gbà ńkọ wọ́n láyà burúkú títà àbá gbà ńkọ wọ́n ní ẹgbà Islam kẹẹ̀la ẹ̀dá kò sí òtítọ́ sótún ní the further question ẹni títà àbá gbà ńkọ. ó ní ajẹ́ pé ẹ̀sán jizya owó taran àìjẹ́ mùsùlùmí ẹ̀sán fẹ̀yẹ̀kúnnù lakum ma wa ẹ̀yin náà fi lẹ́tọ̀ọ́ sí ta lẹ́tọ̀ọ́ sí ẹ wàá máa a responsibilities irú ìta ń bí wọ́n ní tá tún gbà ń kọ́ ó ní àwọn ajá yín لقد أتيتك بأناس يحبون الموت كما تحبون الحياة àwọn ẹni tí mo mú wá fún ẹ tí mo kó lẹ́yìn wá àwọn ń fẹ́ láti kú gẹ́gẹ́ bẹ́yìn ṣe ń fẹ́ láti sẹ̀mí. sẹ́ni pé apá àbùbá pàdé níbi tí ọ̀dà ẹ̀yin ọ̀fẹ́ àwọn ẹ̀ta wa kó wá o àwọn fẹ́ kú. ta ni ọmọ ilé ta ni mí nìsín sẹ́wọ̀nkẹ́ni tí ọ̀fẹ́ kú ni wọ́n máa lé ẹni tí ọ̀fẹ́ kú àwọn sọ̀hábà náà ní àyà ẹ dákun torí tọ́lọ̀ kọ́ lọ báyà nínú ẹmpáyà rẹ̀ ìwọ sì ní gbogbo ẹ̀ náà wọ́n máa ń wọ àwọn lárúbáwá pé kí ni kí ni ẹ̀ mílíkì àti dàbínù ni wọ́n ń jẹ ó sì rà gbé ìdá rẹ̀ kọ́rùn-ún níwájú àwọn ọjọ́ ẹgbẹ́ tó bá sọ àkàrà sínú àtìlárí ayé jọ̀hún tó bá sọ tí wáyé ibi tẹ́ ti gbọ́ ó lè tó mẹ́lì mẹ́wàá. bàtà àwọn mùsùlùmí ti mọ̀ yí pé ogun a ní nǹkan ogun tó pọ̀ kọ́ ni wọ́n máa fi borí ogun. nítorí pé nutọ́ náà máa fi ran àwọn èèyàn lọ́wọ́ òun náà lágbára ìmánì. àwọn sàábì yẹn wọ́n jẹ́ example tó ga àwa ń fẹ́ kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn sàhábà tí ò kópa nínú ogun bádàrú yẹn wọ́n sára rí dáadáa ẹja jáde lọ bá wọn ni tó kọtí anabi sallallahu alaihi wasallam lọrùn ṣùgbọ́n gbà tó ṣe pé anabi ọlọ́ọ̀ni ọlọ́run ti pa aláṣẹ pẹ̀lú pé kọ́ máa gbà mọ̀ràn tọ́ba tí wàá gbà mọ̀ràn tọ́ba dán mọ̀ràn tọ́ba fi lè nípinnu lórí nǹkan kan nínú tí wọ́n dán mọ̀ràn ọ̀ tún fà sẹ́yìn mọ́ ọ. فإذا azamta فتوكل على الله báyìí la anabi sallallahu alaihi gba ìmọ̀ràn wọn pé ká jáde náà ni anabi sì gbé ogun rẹ̀ wọ̀ nígbà tó gbé ogun wọ̀ wọ́n wá kà lójú anabi sallallahu pé kò dùn mọ́ anabi láti jáde so ẹ dákun tó rọ kọ́mọ̀jẹ̀ pa wàhálà láàmú tòbí ọ̀wọ̀ kákúkú dúró nínú Madina gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí tẹ́lẹ̀ anabi ní ó ti late kọ̀tọ́ sí anabi kan lẹ́yìn tó bá ti gbé ẹ̀wù ogun rẹ̀ wọ̀ kọ́ bọ́ ẹ̀wù ogun yẹn sílẹ̀ mà títí tọ́lọ́wọ́n bá tí ó fi làjà láàrin rẹ̀ àtọ̀tá rẹ̀ subhanallah ìyẹn ni gbogbo gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà so báyìí la anabi sallallahu alaihi wasallam síwájú. Si wọn wọ́n kóra wọn àtàwọn ọmọ ogun lọ sí Uhud eléyìí ń bẹ ní ogun eléyìí tí wọ́n ṣe láì ìrìn àjò gẹ́gẹ́ bí ogun Ahzab náà ni táwọn kèfèrí tí wọ́n ká wọn mọ́lẹ̀ ṣùgbọ́n ogun ó ń bùkátà rìn àjò ẹ lọ gbógun bá àwọn ọtọ tí ìbẹ̀rù ogun tó bá kún ààrẹ ìrìn àjò ìbẹ̀rù ogun tó bá kún ààrẹ ìrìn àjò ó dájú pé rọgbọ ìdí tọ́lọ́wọ́n bá wa tó fi ṣe ìdẹ̀kùn fún wa o ẹ̀ ń bẹ́nu bẹ̀rù àárẹ̀ sì tún ṣe yín kẹrin láti ro bíi kẹfẹsẹ̀ rìn ro bíi títí dé Kánò lórí pé ẹ lọ jagun irin míì gan jù bẹ́ẹ̀ lọ nítorí àti gbẹ́sìn Islam yìí ga torí ẹ̀ wàhálà kékeré kọ́lá nàbí sallallahu alaihi wasallam àtàwọn sàhábà sí. ẹ wo ìwọ wọ mọ́tò láti bí ìlọsẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ẹ́ ṣètọ́sẹ̀ kan wọ́n tó ń fi rọ́ọ̀bù wọ ọ lẹ́yìn pé ọ̀rẹ́ tọ́ba rìn dé bá dàn kọ́ torí pé ṣe bẹ́ẹ̀ yìí ti mà ìrìn ràkúnmí kọ́ yàtọ̀ sí ìrìn ẹsẹ̀ táwọn tọ́gun ràkúnmí bá ń lọ àwọn ẹni tó rìn sẹ́ẹ̀ máa ń tẹ̀lé wọn ràkúnmí ò lè já yín lẹ̀ déédéé ìrìn ẹsẹ̀ ní ìrìn ràkúnmí ágàjà pé ó rẹ̀ yín láì jẹ́ pé ó ti rẹ̀ ràkúnmí tẹ́ bá fi àárẹ̀ ìrìn àjò tẹ́bá fi kún ìbẹ̀rù ogun á ọ̀dájú pé kò lè rọgbọ torí ẹ̀ wọn náà sì ti mà yéésù ogun ló dé ìdánwò lásán ló dé ẹlòmíì ti yàgbẹ́ tọ́sẹ̀ méjì ìgbẹ́ dékè àná ó ti lo oògùn kó wọn orígbẹ́ yà orí yà àmọ́jọ́ tó pé yẹ́s pépà àkọ́kọ́ àárọ̀ yìí ọkọ lọ sáìn assignment kan toilet gbogbo àwọn àgbẹ̀ tí ò jáde jáde torí pé ìbẹ̀rù tẹ̀rí yẹn ó máa ń jẹ́ kí sísítẹ̀mù ọ̀dà o bọ́lá ń ṣètò alẹ́ bàjẹ́ wà láì nígbà kan bá báyàn lẹ́rù ní ìsìn láì kókó fẹ́ tíráàbù lásán wàá rí pé gbogbo sísítẹ̀mù rẹ̀ kọ̀ọ̀kan dàrú pàṣẹ bọ́lá ń ṣe ọlọ́run bá dá wa lọ́lẹ̀ wàá kó lè pàlẹ́ ẹ̀ńsánú bàáyì ìfẹ́ ọ̀lẹ́ lọ́lọ́ọ̀dá wa tábà kan tí ìrìn tí ó dẹ́rù bà wá láàmà ṣèṣe kò sí ru wa irọ́ lásán so ẹ̀yin jẹ́ báwọn ẹ ti wá rí i pé ìbẹ̀rù wà ìrìn àjò náà sì tún ni torí ẹ̀ náà sọ pé nínú ṣẹ̀ríyà wípé ìṣòro kan ò ní sí o àyàfi kó pé ìdẹ̀kùn lọ́lọ́wọ́ bá fi bá wa yanjú ẹ̀ torí ẹ̀ la ṣe ní òfin tó sọ pé al-mashaqqatu tajlibu at-taysir wàhálà máa fa ìdẹ̀kùn wa ni wàhálà máa fa ìdẹ̀kùn wa ni so ìdẹ̀kùn tó wá wọ sọ̀látò khawf nígbà tí ìrìn àjò pẹ̀lú ẹ̀ òun ni pé takhfisun fil kayf wa takhfisun ìdẹ̀kùn tó wọ inú sọ̀láàtul khawf kamman wa kayfa ọwọ́ ọbẹ̀ nínú òǹkà ó sì tún wọ ọbẹ̀ nínú ọ̀nà táwọn àgbà ṣe sọ̀láàtì tìmẹ́yìn ti mọ̀ pé sọ̀láàtul zuhr sọ̀láàtul asr sọ̀láàtul isha rákà mẹ́rin mẹ́rin ni wọ́n ní ṣùgbọ́n nígbà tí sọ̀láàtul khawf tí ìrìn àjò bá pẹ̀lú ẹ̀ á ṣe kọ́sùrù kọ́sùrù tá a ṣe yẹn ṣé nítorí ìbẹ̀rù ni àbí nítorí sáfà ṣé nítorí ìrìn àjò ni àbí nítorí ìbẹ̀rù torí ìrìn àjò ni ìdẹ̀kùn wo wá lọ bá sọ̀láàt nítorí ìbẹ̀rù ìdẹ̀kùn tó bá sọ̀láàt nítorí ìbẹ̀rù òun náà ni filkaif nípa ọ̀nà tẹ́ gbà sọ̀láàt ìsìláàmù tún ṣe ìdẹ̀kùn fún wa nípa ọ̀nà tá a gbà ṣe sọ̀láàtì kìí ṣe pé dípò kẹ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì méjì ẹ̀kan lẹ́forí kanlẹ̀ rárá o kìí ṣe pé dípò kẹ́ rúkú kẹ́ tún gbórí sókè náà ẹ̀kan rúkú kẹ́ forí kanlẹ̀ rárá o ṣùgbọ́n ìdẹ̀kùn tó bá ní wípé àwọn nǹkan tó jẹ́ pé kò sí má ṣe ni wọ́n tí sọ̀láàtì ó fi lálàáfíà ni ló mójútó jù àwọn etí jẹ́ kí ó kún lákùn àkúnpé ó lè fa àwọn eléyìí lẹ̀ àbí òye wa torí ẹ̀ òní wa ka fati àtọ́kọ̀ wa máa ka súrà kan tó gùn kọ bẹ̀rẹ̀ bá kọ́ra kọ bẹ̀rẹ̀ súratu nìsá pé kí ni ọmọ bí dáa wá ní. tó bákan náà èsì pé ńgbà tó bá rú kú wọ̀ wọ́n wá máa ti subhana rabbiyal azim lọ tí ò ní ní nọ́mbà mọ́ wípé Anas ibn Malik. ó fi yé wa wípé anabi máa ṣe tasbih bíi mẹ́wàá rúkú sẹ́ńbì wa ni irú bíi ni tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. فتقتصر في تلك الصلاة على الأركان كابي النبي صلى الله عليه وسلم تصفقني من حديث البخاري مسلم يعني تعمل الموسيقى صلاته أنت تسعى السن صلاتي يعني tẹ́kì gbogbo dáná bí sallallahu alaihi wasallam kọ́ nù sọ̀láàtì rẹ̀ ó náà ní kí ni al-arkan àwọn nǹkan tó jórígun torí ẹ̀ ní Ibn al ṣe ń sọ fún wa pé ọlọ́wọ́ bá ṣe dẹ̀kun fún wa páwọn nǹkan tó jórígun sọ̀láàtì àtàwọn nọ́mbà rẹ̀ pé ìdẹ̀kun lè bá wọn ní ìgbà tí ìbẹ̀rù àti ìrìn àjò bá jọ pàdé nígbà tí ìbẹ̀rù àti ìrìn àjò bá jọ pàdé ìgbọ́n tó bá ìrìn àjò lásán ni ìdẹ̀kùn tí ọba sọ láti mẹ̀yẹn níṣẹ́ ni ó jẹ́ lára òǹkà arákà kìí ṣe lára àwọn orígun sọ́lá eléyìí tó bá jẹ́ pé rìn àjò tá a rìn kò sí bẹ̀rù nínú ẹ̀ tó bá sì jẹ́ pé ìbẹ̀rù lásán ló wà kò sí rìn àjò kí ni ó ṣẹlẹ̀ ìdẹ̀kùn ọba bá ṣe ṣe sọ́lá àmọ́ kò ní bá iye nọ́mbà rákà sọ́lá bí ogun tó gbé wá bá wa nù lù wa sọláàtù dùn rákà mẹ́rin náà ni ó máa jẹ́ sọláàtù làásù rákà mélòó ni ó jẹ́ rákà mẹ́rin sọláàtù làìṣà rákà mélòó ni ó jẹ́ mẹ́rin ṣùgbọ́n bá a ṣe ṣe ni ó dínkù ṣùgbọ́n ẹ ti rí nígbà tá à ń sàlàyé nínú Bulughul Maram gbádìí ti tún wá látọ̀dọ̀ anábì sọlá àṣàlà pé gbogbo àtìkíní àtìkejì rákà kan náà lànàbì ṣe ó sì sálámà ṣàǹkì takhfifun fil arkan nìyẹn dípò gbogbo rákà mẹ́rin ni mẹ́ta ní kíní àwòkátà tuntun tó eléyìí ọjọ́ takhfifun fil arkan tó eléyìí ìnìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló sì fà á láti rí ọgbọ́n tó dópin tí ń bẹ nínú àyà alukur'an níbi tọ́lọ̀ bá ti kọ́kọ́ ṣe dídín rákà sọ̀làwátì ìyẹn tá à ń pè ní alukọ́sù níbi tọ́lọ̀ bá ti kọ́kọ́ ṣe lófin á rí i pé ń bẹ ọ̀rọ̀ ogun lọ́lọ́wọ́n bá ń sọ ó sì ń sọ wípé ìgbà tẹ́ lọ jagun ẹ tún rìnrìn àjò ọlọ́ọ̀ni ẹ dín òǹkà àwọn arága sọ̀làwátì tó bá jẹ́ mẹ́rin kù sí méjì tí ó ti wá sí ìbẹ̀rù ńkọ́ tá a sì rìnrìn àjò torí pé mashru'iyyatul qasri fi sọ̀làwát ńṣe lọ wáyé fi sọ̀làtìl khawf sọ̀làtù àsìkò ogun. ìgbà náà lọ́lọ́wọ́n bá kọ́kọ́ ṣe kọ́sùrù ló ṣe lẹ́tọ̀ tá a bá wá rìnrìn àjò ní ìsìn ọ̀jẹ́ lásìkò ogun sáà máa ṣe kọ́sùrù àbá àní ṣe kọ́sùrù ìbéèrè nìyẹn sáà ṣe àbá àní ṣe sẹ́mi pé gbogbo kọ́sùrù tẹ̀ ń ṣe ń jojúmọ́ rárá mo travel lọ bí ká máa ṣe kọ́sùrù sásìkò ogun lẹ́wà ni màtí ò sí so eléyìí ni Umar Allah anhu ló bí anabi onígbà tọ́lọ́wọ́n bá ṣe kọ́sùrù tó ṣe lẹ́tọ̀ọ́ ńṣe lọ́lọ́wọ́n bá sopọ̀ mọ́ ogun kí ló ṣe ní ìṣìtọ́ ẹgbẹ́ tá a bá travel tá a sì sí lásìkò ogun a sì tún ṣe kọ́sùrù ọ̀fẹ́ yí òun o torí ẹnìkan ló bi Umar náà léèrè Umar náà wá ní tí ó ṣe ọ́ ní léèmà yìí ọ́ yí ọ náà lẹ́nu òun náà bá lọ bí anabi sallallahu alaihi wasallam náà léèrè anabi wa dáhùn ó ní sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqatah sàrà ni tọ́lọ́wọ́n bá ṣe sun yín ẹ tẹ́wọ́ gba sàrà ọ̀lọ́ ìlà kùtà lọ́lọ́wọ́n bó ṣe sàrà fún tí ò ní gbà náà kò sí ẹnìkan á à èmi ń sọ ń bára ọ ó ṣe ra rẹ nìyẹn. Alolo lọ́wọ́n bá ló ṣe sàrà fún wa sòkà gbà eléyìí túmọ̀ sí pé gbogbo kọ́sùrù táwa ṣe ní ìsìn kí ló túmọ̀ sí sàrà àtọ́lọ̀ ń ṣe fún wa ni. ìdínú tó fi jẹ́ pé láàrin kó ṣe kọ́sùrù àti kó má ṣe kọ́sùrù lórí ìrìn àjò èwo lọ́dà kìí ṣe pé èwo lọ́dà jù fa èwo lọ́dà ìyàtọ̀ ń bẹ láàrin èwo lọ́dà jù àti èwo lọ́dà èwo lọ́dà èwo lọ́nà náà ayé wa torí kó wá nínú hadith pé inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta 'aza'imahu ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé gbogbo tó máa ti ṣe ní dẹ́kun fún yín kẹ́ ẹ máa ṣe gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ sí pé gbogbo tó ń sì dẹ́kun fún yín nínú rẹ̀ náà kẹ́sì ọlọ́run nífẹ̀ẹ́ sí pé gbogbo tó máa ti ṣe dẹ́kun fún wa ń bẹ ká máa ṣe ká máa jàǹfààní yìí. tẹ̀lé ìjẹba. ó ní nínú lànà anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé tó bá fẹ́ ṣe solatul khawf tó bá jẹ́ pé àwọn ọ̀tá ń bẹ níwájú rẹ̀ láàrin rẹ̀ síbi tí kíbílà wà iwájú lọ̀tá wà ibi tẹ́ kọjú sí gan wà. sallallahu alaihi wasallam ó máa ń tò gbogbo àwọn mùsùlùmí yóò tò sẹ́yìn ìgbà tí gbogbo wọn bá tò sẹ́yìn anabi sallallahu alaihi wasallam níbo lẹ́rù kí wọ́n kọjú sí wọn wọ́n kọjú sọ́tà gbogbo wọn kọjú sọ́tà nù a sì ti sọ inú bulugul maram pé ogun bó ṣe rí láyé ìgbà yẹn nù o sọ àwàlẹ́lẹ́ sẹ́yìn kẹ́ni ìsìn bá fi lè tóra yín bẹ́ẹ̀ sọ́tà ń bẹ wájú yín ẹ ti ṣe gbogbo nǹkan ní. èzì fáwọn ọ̀tá pèsè gbogbo yín náà àwọn kan pé àwọn ti ń tó ń bẹ ní bàálù unit ìdọ́yà wọ́n ti tó ẹlẹ́yìn kan lọ́nu wọ́n o sọ torí ẹ̀ yọ́n máa gbọ́n ètò pé ìdọ́rẹ́ lomi ó pé kò sì súnà pé máa tó gbogbo ọmọ ogun síwájú ọ̀tá ni. Ah, láyé ìsìn so kò lè ṣeé ṣe máa because sẹ́mi pé ńgbà yẹn a ti sọ pé ogun nígbà yẹn ó dìpẹ́ǹdì lórí pé yẹn jẹ́ akínkanjú ni ogun ọ̀lẹ lógun ayé ìsìn bó ló ṣe jogun ọ̀lẹ tó bá kínú táǹkà lọ bá wà wàá rí pé gbogbo sọ̀ráǹdì rẹ irin ni irin burúkú tẹ́kítẹ́ bá yìn yín ní bọ́ǹbù ó lè má rí táǹkà yẹn gbèsè èyí ó sì máa rẹ́ni tẹ̀ ń bọ́ǹbù náà máa yí wọn ránṣẹ́ pé àwọn ọ̀nà ẹ̀wọ̀n ẹ̀ sọ̀rọ̀ ẹgbà lù àwọn ọ̀lẹ́gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ àánú bàálù ẹni pé òun ti lọ sókè rere yóò máa tẹ bọ́tìnì okay this is target hmm. that's another target subhanallah so ẹ̀yin sì kó ìbọn lọ kó tó máa bí dẹ́ sọ́kalẹ̀ ibẹ̀ ibi táwọn pọ̀ sí i. so gbogbo ayé ìsìn ti ṣe rí nù so láyé ìgbà tí anabi sallallahu alaihi tó gbogbo ọmọ ogun sọ yẹn kí ni o nǹkan ìjà tí kálukú ní òjò fà lọ ó sì mọ ni ó fi sára wọ́n ti pè ọsán máa fà á kótó ló sọ pé ó so bógun ṣe wà ń gbà náà ọpẹ́ gan kó tó di pé àwọn èèyàn máa kíní kan tí wọ́n ń pè ní manjaníkù manjaníkù yẹn ó dà gẹ́gẹ́ bí bọ́ǹbù ọlọ́wọ́ ní ìsinmi máa ń ya orí rẹ̀ tí wọ́n sọ kíní ẹ̀ nù tó bàjẹ́ kọ́dà lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam so ìtumọ̀ ìtòfà tànàbì fi tó àwọn ọmọ lẹ́yìn náà ogun ẹ̀sà dédé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láyé john ìgbé kankan kan lóyin lójijì àti <laughs> dé o ẹ̀yin náà jáde wọ́n sì sọnù ẹ̀yin náà jáde tó ẹ̀yin náà wá jáde wọ́n á sọ pé ẹni tó bá láyà nù yìí kọ́ jáde wá ta gbogbo wa ti kójọ ẹni tó bá láyà nù yìí tó mara rẹ̀ lọ́kùnrin à ẹ̀yin wá pété wá lóbi ẹnìkan kan jáde wá nù bí wọ́n jáde wọn pé kí ni ọ ta ni ọ dárúkọ rẹ̀ ta ni bàbá ẹ̀ èmi lágbájá ọmọ lágbájá ọmọ tàmẹ́dù èmi tọ́jẹ́ yìí pé àpáta gan rí ọ fọ́ so yóò jẹ́ pé ti mọ̀ án ti mọ̀ kájú náà fi máa sọ yes ìwọ kájú òsùn wọn wọ́n sọ fẹ́nìkan nu tí wọ́n náà pé jáde kọ lọ a òun náà wá sọ wípé ta ni wọ́n náà torí pé wọn ká kún pé yẹn lágbára kankan lọ pa ẹni tó náà fún gidigidi bí kí gbé àwọn general wọn kọ́búrú kan ọ̀rẹ́dẹ̀ gbókun àbírí burúkú ajáde pé náà ọ̀gá yẹn dúró ẹ̀dúró àwa lásán kí ni ọ̀gá yín ni kọ́kọ́kọ́ jáde báwọn ṣe máa ṣe nù láyé ìgbà yẹn sòtẹ́ni tí ó jẹ́ akíkanjú bá jáde níbi ẹni tó jẹ́ akíkanjú náà wá jáde wọ́n wá fi àyè lẹ̀ láàrin ogun yẹn tẹ́ pé gbogbo yẹn ọmọ wòran wọ́n kọlura wọn nígbà bá kọlura wọn wọ́n ń lórí ẹṣin òun náà ń lórí ẹṣin

tẹlomi o tún jáde wá bọ o tún rí pa ẹni kẹta tún jáde orí pa bí kálukú sì wá rọlù ra wọn ni yọba di pé gbogbo ẹtọ bá ti rí ká ogun tókògùn ṣe rí láyé john ìtumọ̀ dáná bí sọlá islam bá tó àwọn ọmọ ogun sẹ́yìn nù so wọ́n ń pe tá a wí yẹn nínú ogun ní almubaraza almubaraza ni pé bọ́ọ̀ta káwọn náà so eléyìí ni wọ́n kọ́kọ́ fi palẹ̀ ogun mọ́ so tí wọ́n bá èèyàn mẹ́ta náà ni tí wọ́n bá ti parí eléyìí so ẹ̀yìn ìgbà náà wà ní kò nídìí pé ogun abẹ́rẹ́ wọ́n rọ̀ lura wọn irú irú pọ́njú irú wàhálà táwọn aṣíwájú wa ṣe nù kó tó di pẹ́sìn Islam yìí dé wá bá wọn wàláì kò sí tá a lè ṣe kò sí tá a lè ṣe tá a lè fi san wọn lẹ́sàn wàhálà tí wọ́n ṣe nítorí Islam yìí ju ike kásá màsí radiyallahu anhum lọ kíkọ́ lọ́wọ́ bá yọnu sáwọn sàhábà kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú àìní nínú ìpájú pẹ̀lú òrùn tí máa mú kankankan ní ilé asálẹ̀ burúkú wàláhì ni wọ́n jìyà yìí àmọ́ nítorí tọ́lọ́ọ̀ni ọ̀já síyà nítorí tọ́lọ́ọ̀ni ọ̀padà já sáwà yìí báyìí wàláì tí wọn bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn kò dájú pé islam lè dé gbogbo ibi tó dé lónìí nítorí pé àwọn náà nìkan náà ni ẹni tí ń gbé islam ká táwọn kèfèrí bá rí wọn yanjú níbo ni ọba ti débi tó dé islam ọba ti débi tó dé ìgbà torí ẹ radiyallahu anhum ajma'in tó anábì máa ń tò gbogbo ọmọ ogun sẹ́yìn tó bá gbé àwọn kèfèrí wọ́n wà níwájú wọn sí agbọn àkébìlà. ويكبر ويكبرون جميعا الله أكبر gbogbo ọmọ الله أكبر ṣe Allahu Akbar lẹ́yìn rẹ̀ arábì orúkọ gbogbo wọn tún rúkọ yóò tún gbórí sókè gbogbo wọn tún gbórí sókè lẹ́yìn náà làrábì wa forí kalẹ̀ sáfútọ tẹ̀lé immediately àwọn náà forí kalẹ̀ ṣùgbọ́n sábútọ́ àlẹ́yìn wọn àwọn òní forí kalẹ̀ o wọ́n mọ̀ wọ̀ta torí kọ́ lọ́n sọ pé wọ́n kúndú ẹ̀dọ́rọ̀kùn ẹ sọ̀ra o ẹ má sọ̀ra alẹ̀ o àwọn kan sí àyà yẹn tún pé ẹ sì ògùn o ọlọ́run kan sọ pé ẹ dira o so kìí ṣe pé ẹ dira tí máa kó ògùn kọ́rùn ìhó gbogbo ẹ̀ kọlọ ní atira ọkùnrin kọlọ ọsọba. wọ́n kúndò ìdúrọ́kùn ẹ sọ́ra ìtumọ̀ ẹ sọ́ra ni pé ẹ má jẹ́ kí ọjọ́ pé gbogbo yín náà ti táì ní òní sí àwọn ẹni tí ń kíyèsí ọ̀tá nítorí pé wọ́n dùn lọ́wọ́tà fòlóònà àn aslihatikum wa amti'atikum fayamiluna alaykum maylatan wahida. ó wu àwọn ọ̀tá kó pé ẹ ti sọnù sọ́ra. kúrò lọ́dọ̀ àwọn ẹ ti fọ́nú sọ́ra kúrò níbi tẹ́ kó nǹkan ìjà yín sí wọn wá rọ́ọ̀lù yín lójijì bá ti mọ̀ pé kìí gbogbo èèyàn ló kalẹ̀ tí ò rá wọn mọ́ sẹ́mi pé àwọn náà wọ́n sọ̀ra ń bá ń sábọ̀ wá bá tó ṣe kínní àwọn mùsùlùmí tí wọn ò gbó tí gbogbo wọn nígbà tí wọn wọn ọ̀rọ̀ ta ṣùgbọ́n àmọ́ rúkú ò jìnnà sí dùn rúkú kò jìnnà sí dùn àti tètè nàró dúró láti rúkú kọ pẹ́ bí àti dìde dúró láti forí kalẹ̀ àbí òye wa tó máa fẹ́ ráyàn mú nígbà tó ti forí kalẹ̀ ọ rọrùn ju gbà tó rúkú lọ wọ́n tó lọ́dọ̀ rẹ pé kí ni ó rò pé mo sùn ṣùgbọ́n ẹni tó ti forí kalẹ̀ ó lè má rọrùn ó tó ìdí nu tó fi jẹ́ pé sáfù tó wà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam yóò forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n sáfù tó wà lẹ́yìn tiwọn àwọn oníforí kalẹ̀ wọ́n kọjú sọ́tà tánàbí wa parí rákà alákọ̀ọ́kọ́ tó dìde lọ sí rákà ẹlẹ́kejì àwọn ẹni tí ò forí kalẹ̀ táwọn wà lẹ́yìn yẹn ìgbà náà làwọn tó ṣe kí ni wọ́n tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejèèjì. lẹ́yìn náà àwọn náà tún dìde dúró wọ́n dìde dúró wọ́n bọ́ síwájú níbi tí sáfù alákọ̀ọ́kọ́ wà àwọn tó wà sáfù alákọ̀ọ́kọ́ àwọn ó dúró lẹ́yìn nítorí káwọn tó wà lẹ́yìn tẹ́lẹ̀ káwọn náà lè bá àníládàá káwọn náà dúró sáfù alákọ̀ọ́kọ́ torí káwọn tó wà wájú tẹ́lẹ̀ káwọn náà lè bá àníládàá pé ìgbà táwọn tisafu alakoko bá forí kalẹ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ní sàn án ní ládàá báwọn náà fi gbà kan dúró sọ àwọn mùsùlùmí rò pé wa fífi fífi ti ṣẹlẹ̀ ń bẹ kò ní ṣẹlẹ̀ pé àwa nìkan masha Allah àwa làwọn sọfọ alakoko ó túmọ̀ sí pé sáfù mélòó wọ́n tó àwọn ọmọ ogun sí wọn méjì péré ni àwọn ẹni tó wà sáfù alakoko nígbà tí àwọn ẹni tó wà sáfù ẹlẹ́ẹ̀kejì tí ò ti forí kalẹ̀ tẹ́lẹ̀ bá forí kalẹ̀ tán ìdìde dúró wọn tó bá ń dìde dúró wọn máa lọ gbà ìyá àwọn ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ ni ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ máa bọ́ sí sáfù ẹlẹ́kejì kí kálukú wọn lè bá ní ládàá kó dúró ní sáfù alákọ̀ọ́kọ́ àti pé kí àwọn ẹni tí wọ́n ti wà ní sáfù ẹlẹ́kejì tẹ́lẹ̀ káwọn lè dẹni sáfù alákọ̀ọ́kọ́ ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kó náà lè gbà ládàá pé ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam bá tún forí kalẹ̀ ní rákà yìí àwọn mùsùlùmí wo tí kí ni àwọn kèfèrí fẹ́ ṣe. nítorí káwọn tó tún wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ káwọn náà lè bá a ní páwọn náà bá nàbì sallallahu alaihi wasallam forí kalẹ̀ nù ọ̀kan nínú rákà méjèèjì gẹ́gẹ́ bí àwọn ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ ti ṣe bá bẹ́ẹ̀ àwọn méjèèjì ọwọ́ àjọ̀dọ́gba nípa tí wọ́n jọ bá wọ́n sì jọ dọ́gba nípa tí wọ́n ṣe lẹ́yìn ìgbà nàbì dìde èyí tí wọ́n ṣe lẹ́yìn ìgbà táwọn àbí dìde eléyìí gan-an ni ghayatul adl òun ní ìṣèdọ́gba tó dópin subhanallah ó ní ìṣèdọ́gba tó dópin ó lè rí ń bò mí. tọ́ eléyìí jẹ́ bó jẹ́ lẹ́yìn rẹ̀ ìgbà táwọn eléyìí bá dìde ìgbà táwọn bá ti ṣe rákà méjì yóò sàtáyà. ń sàtáyà tiẹ̀ àwọn safuti àwọn wà lẹ́yìn yẹn àwọn wà forí kalẹ̀ wọn bá anabi lórí àtàyà anabi gbogbo wọn lẹ́ẹ̀kan eléyìí jẹ́bi ṣe máa ń ṣe sọ̀rọ̀tò kọ̀ rákà mélòó nù aka méjì bẹ́ẹ̀ lẹ́gbàá wa kan wá tọ́tọ̀ ọ̀bá wá sí ní ìhà alùkébìlà ńkọ́ ìgbà míì tọ́tọ̀ ọ̀bá sí ní àdójúkọ wa tá àdójúkọ tá a bá fẹ́ ṣe sọ̀lẹ́ à ànábì máa ń pín àwọn ọmọ ogun sọ́nà méjì yóò fa àwọn kan sílẹ̀ láwọn tí ó dojúkọ ta nígbà táwọn kan sì ń ṣe sọ̀ láti lẹ́yìn rẹ̀ àwọn ẹni tó ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn yóò sì rákà kan pẹ̀lú wọn. lẹ́yìn náà wọ́n wáá fi sọláàtì wọn sílẹ̀ wọ́n lọ dúró láyé àwọn ẹni tó dojúkọ táwọn àwọn ẹni tí ò tí ì ṣe sọláàtì rárá àwọn wàá dúró láyé wọn àwọn náà ó sì rákà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ànábì sallallahu alaihi lẹ́yìn náà anabi ọ sálámà àwọn náà sì lẹ́yìn ìgbà tí nínú wa fi rákà kọ̀ọ̀kan ti jẹ lẹ́yìn ìgbà tí nínú wa fi rákà kọ̀ọ̀kan kún sọ̀lá ti jẹ ti ṣe máa ń wáyé òun náà èyí tó a tún sọ nínú àwòrán mi pàànàbí sọlọ́lá àṣìlá yóò sì rákà kan pẹ̀lú ọ̀kan nínú àwọn méjèèjì yóò wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì. nígbà táwọn ẹni tó bá rákà kan yún oníkálukú wọn máa ṣe ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ̀ ànábì ó sì dùn èyàn ọmọ sí kí fati àti kan gbogbo e. nígbà táwọn ẹni anabi wa bẹ̀rẹ̀ raka ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn eléyìí ọsàlámà kánábì òtó rúkú kánábì òtó wá rúkú yẹn àwọn ẹni tó dojúkọ tá àwọn tí wàá tò lẹ́yìn rẹ̀ àwọn ẹni tí wọ́n ń parí sọ láti tí wọ́n wọ́n ti parí rẹ̀ lọdúró láyè tí wọ́n dúró. tọ anabi wa ṣe raka kan pẹ̀lú wọn kánábì bá jókòó tí ń sàtáyà àwọn ẹni tó bá raka kan ti gbẹ̀yìn yìí àwọn náà wàá dìde láti mú raka kan tó kù wá bàtà máa múra ka àwọn kan tó kù wa wọ́n bá anabi lórí àtàyà lẹ́yìn rẹ̀ anabi ọ̀ wá sálámà àwọn náà wá sálámà. ìgbà míì ó máa ń ṣe rákà méjì fún apá kan nínú àwọn ọmọ ogun yóò sì sálámà ṣáájú wọn àwọn yòókù ọwà wà yóò tún siraka méjì tó ṣẹ́kù pẹ̀lú wọn àbí yóò siraka méjì fáwọn alákọ̀ọ́kọ́ àwọn parí sọláàtì wọn kánábì ò tó parí tẹ̀ wọ́n sálámà ànábì ó tún akíraka méjì pẹ̀lú àwọn tó kù ànábì ó wá sálámà pẹ̀lú àwọn tó kù yẹn mẹ́rin lànábì ké àwọn sì máa ṣe méjì méjì ẹ̀yin ó ṣe méjì ẹ̀ sálámà anabi ò ní sálámà àwọn kejì náà tún ṣe méjì anabi ò sálámà fún wa ẹ̀yin ṣe méjì méjì anabi ṣe mélòó anabi ṣe mẹ́rin tó báyìí làwọn àwòrán yẹn lọ wọ́n tún sọ oríṣiríṣi mi tọ́ tábà wà wò oríṣi ọ̀nà mẹ́fà àbí méje náà ni wọ́n gbà wá nípa abá ṣe ń ṣe sọ̀látù khawf gbogbo ẹ̀ kò sí ìta àṣẹ tó burú nígbà tó ṣe pé hanbali òun náà ni alimam ibn qayyim wọ́n gba ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ al-asram ọ̀kan nínú àwọn ọmọ ike o alimam ahmed oni qultu abdillah naqulu bil ahadithi kulliha kulli hadithin. في موضعه أو نختار واحدا منها gbogbo àdìsí tó wá nípa sọláàtì khawf ṣé gbogbo wọn náà la lè máa lò pẹ̀lú ti ọ̀rọ̀ kiri ká ṣẹlẹ̀ bí wọ́n ṣe ṣe sọláàtì rẹ̀ tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sáwà náà jẹ́ pé sọláàtì khawf tá a ṣe nù. àbí kúkú mú kanú gbogbo ẹ̀ kọ́jọ́ pé làwọn máa lò kọ́ọ́lù. إمام أحمد ني أنا أقول من ذهب إليها كلها فحسن أنا جوا اللوغ بوي لا بابو والوسيو ابن القيم ني وظاهر هذا أنه جوز أن نصلي أن تصلي كل طائفة معه ركعة ركعة ولا تقضي شيئا eléyìí tọ́ka sí pé ibùdókàn káyé ọ̀fara má pé ọ̀kan náà àwọn sọ pé rákà kọ̀ọ̀kan ni wọ́n ṣe lẹ́yìn anabi sallallahu wọ́n sì sálámà ó ní ahmadu tó rí i pé kan lẹ́yìn imam ẹ sálámà òtútù imam ni ó ṣe méjì àwọn kejì náà ó ṣe rákà kejì wọ́n sì sálámà eléyìí ni ibn abbas àti jabir ibn nínú àwọn sahaba أتى مجاهد أتى الحسن البصري أتى قتادة نينوى التابعي أتى الحكم أتى إسحاق بن راهوية نينوى فقهاء إليني ماذا أبو علي سيراكا وكان نصلاة الخوف قال صاحب المغني ابن القيم أم وروان نترى لومي ونرفع سبيل láti mọ̀ pé sahibul mughni náà ni muwafaquddin ibn qudama al-maqdisi rahmatulahi alayhi wọ́n ní wa umumu kalami ahmada yaqtadi jawaza dhalik wa ashabuna yunkiruna wọ́n ní dábàá wọ ọ̀rọ̀ imam ahmed á rí i pé kò lòdì sí káṣí rákà khawf bó tilẹ̀ jẹ́ pé wọ́n takò eléyìí wọ́n takò ọ̀rọ̀ tí ìmáàmù wọn sọ ń bì. èyí tó wọ́n sọ yìí o eléyìí jẹ́ tàwọn Hanabila bẹ́ẹ̀ ni mádàbọ̀ Ahmad rí pé gbogbo àdìsí tó bá wá nípa nǹkan kan gbogbo ẹ̀ ló máa fẹ́ lò kì í fẹ́ pàkàtì fún kan. ṣùgbọ́n ìmáàmù Malik rahimahullah salatul khawf kò pórísì méjì táwọn eléyìí pè lóríṣi méje yìí òpórísì méjì ẹyọ kan náà ni òun náà ni kí ìmáàmù kó pín àwọn ọmọ ogun sọ́nà méjì tó bá pé lórí ìrìn àjò ní ogun yìí bá bá wa sẹ́wọ̀n pé àwọn sọ̀lá àtọ́jú rákà mẹ́rin yóò di méjì méjì ìmáàmù ó sì rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn ìpín alákọ̀ọ́kọ́ náà àwọn ọmọ ogun àwọn ó sì pé rákà ẹlẹ́ẹ̀kejì fúnra wọn sálámà orí ìdúró tí ìmáàmù bá wà làwọn tó sẹ́kù náà ó ti wá pẹ̀lú ẹ̀ yóò sì rákẹ́ ẹlẹ́kejì yẹn fún wa àwọn ó sì dìde dúró pé rákẹ́ ẹlẹ́kejì wọ́n bá ìmáàmù lórí àtayá wọn sàlámà pẹ̀lú ìmáàmù kò jù bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ Malik tó bá dé sọ̀látul Maghrib àtòrí ìrìn àjò àti lé rákà mẹ́ta náà yóò sì rákà méjì fáwọn àkọ́kọ́ àwọn alákọ̀ọ́kọ́ yóò sì rákà àkọ́kọ́ tí wọ́n wọ́n sàlámà rákà kẹta tó kù yẹn tí ìmáàmù bá ṣe àwọn tó kù wọ́n darapọ̀ máa àwọn wa san àbí wọ́n pè rákà méjì tó kù tó wọ́n sálámà pẹ̀lú sí sálámà imam tó bẹ́ẹ̀ ni sọ̀látù khawf rí lọ́dọ̀ al-Imamu Malik tó bá sì jẹ́ pé nílé ni ńlọgún bá ká wa mọ́ta fẹ́ sí sọ̀látù khawf sọ̀látù dhuhr àti asr àti ìṣá yóò máa jẹ́ rákà mẹ́rin mẹ́rin yóò ṣe méjì pẹ̀lú àwọn ẹni àkọ́kọ́ àwọn dìde pé méjì tó kù wọ́n sálámà yóò ṣe méjì tó kù pẹ̀lú àwọn ẹni ìgbẹ̀yìn wọ́n dìde mú méjì tó kù wá àwọn náà sàlámà báyìí ni sọ̀látù khawfu jẹ́ lọ́dọ̀ al-Imam Malik rahimahullah oríṣi ọ̀nà míì tún wà tí wọ́n gbà wá ṣùgbọ́n ìtọ́dọ́gba kù náà ni pé insha Allah insha Allah tó pin ìgbà tó bá ti pé ọ̀nà tẹ́ gbà sí sọ̀látù khawf tó bá jẹ́ ọ̀kan nínú ìtọ́ wa lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi kò sí tó burú mbẹ́ àǹfààní ńlá tá a wá rí lára eléyìí onígbé ọlọ́run bá wa àyè tí ọlọ́run tó sọ̀látò kọ́ọ̀fù sí atótó sọ̀látò si sí ọ̀gá gan àyè tọ́lọ̀ tó sọ̀látò jàmáà sí ọ̀gá gan ojú ogun la wà nísìn a sì mọ̀ kó lè já síkú ọlọ́run tún ní ká ṣe sọ̀látò jàmáà eléyìí ń bẹ nínú ẹ̀rí tọ́ńtọ́ka sí jíjọ́ra yẹn ká ṣe sọ̀látò jàmáà pàápàá tá Ayi ọgbà wa láti máa ṣe sọ láti ní ara wa jẹ̀mọ́ a máa jáde wa mọ́ṣáláṣí ni ó súnyàn ojoojúmọ́ tí ẹni wíwà lẹ́jà náà gbọ́dọ̀ sọ èyí sì pojoojúmọ́ ni torí ẹ ẹni tó fẹ́ wà náà kó mójútó sọ láti ọ wá nínú hadith léyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wípé ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n tó bá sì kọ̀ láti dáhùn láì nídìí pàtàkì àwọn sọ̀hábà ní bí ìdíwọ́ anábì ní òjò tàbí àárẹ̀ òjò tàbí àárẹ̀ tó sì kọ̀ láti lọ ṣe sọ láti yẹn níbi tí wọ́n ti pè fún tó bá ṣe sọ láti yẹn ọlọ́run nígbà ẹwà dúró fòtà tó ti ṣe ra wa nù gbèsè àyè wa báyìí wọ́n máa pè sọ láti àní lọ ọlọ́run sì pa wá láṣẹ ká ṣe sọ̀látùl jàmáà lójú ogun gan ogun yóò ti wá dàrú débi pé àárọ̀ náà gbégbà má ìgbà náà lọ́lọ́run sọ pé fa in khiftum farijalan aw rukbana tí ìbẹ̀rù bá pọ̀ débi pé ẹ̀wá lè ṣe ń jẹ́ máàmá a jẹ́ pé tọ̀ kálukú ọmọ ṣe tiẹ̀ o kò bá jẹ́ pé orin lọ ló ń ṣe kò bá jẹ́ pé wà lórí nǹkan ọ̀gùn ló ń ṣe ọlọ́run gbà. torí de eléyìí òfò tá a ti fi ṣe ra wa tó bá wọn ẹjẹ amójútó mi máa wá sí àwọn mẹsáàjì tẹ́mi bá pati tí wọ́n bá pati ó dájú pé ààyè iṣẹ́ tá a fẹ́ kí mẹsáàjì ló ṣe yóò gbófò láwùjọ wa ìwọ lọ ń wá èmi ni mò ń wá ìní mọ́ṣáláṣí ìní fi ń play róòlù rẹ̀ láwùjọ wa tẹ́mi ọba ti wá mọ́ tí wọn náà bá ti wá mọ́ ó dájú pé gbogbo àyè tó bá gbófò ó ṣeé ṣe kí wọ́n máa fún tí èsì tiẹ̀ ilé ìjẹba ṣùgbọ́n àwọn obìnrin báwọn ti sọ láti inú ilé wọn ọlọ́lá ju ètò wọn lọ sí ní àwọn mẹ́sáájì lọ ọlọ́wọ́n bá kó fi wá mọ̀nà kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ó ràn lọ́wọ́ lórí àti máa fi ń dá ń gbọ́ sí wa o ẹni tó bá níbi èrè kò sí. tí wàá jẹ́ a wà lẹ́yìn àti wàá tó sí àyè náà àti wá tó sẹ́yìn lẹ́yìn náà tó àwa ìmáàmù tó wá sálámù àwa táwa ẹni tó wá pàṣẹ ẹni kan tó wá tó wá dé nígbà tí ìmáàmù kí òun lẹ́yìn rẹ̀ wá sí láti sọ látà méjì tó bó ṣe wá sọ̀rọ̀ ẹni yé fún wa wọlé fún wa tó jọ ẹ. Wàhálà ti sọ fún ọ̀tọ̀, ó dá àṣà lẹ́sà ló kọ̀ tọ̀. ওয়ালাইকুম torí ìmáàmù lòun kìí ṣe sàhábì ẹni tó bá jẹ́ sàhábì àwọn ṣe radiyallahu anhu ẹni tí ìbá ti ṣe sàhábì tọ́jọ́ kan nínú àwọn tọ́jọ́ kan nínú àwọn olùmọ̀ Islam. látòrí àwọn tábìrín wá sí sálẹ̀ àwọn ṣe rahimahullah ọlọ́run ọkẹ́ àwọn sàhábà ọlọ́run yọ́nú sí torí ọlọ́run bá ti fún wọn àròkò yọ́nú sí wọn ọlọ́run fún wọn àròkò yọ́nú sí àwọn sàhábà apá kan nínú wọn àwọn à ń tọrọ pé ọlọ́run yọ́nú sí gbogbo wọn lápapọ̀ ẹni tí èsì sàhábì wọn máa ń sọ rahimahullah kò burúkú wọn sọ radiyallahu anhu fẹ́ni tí èsì sàhábì náà ọmọlókun ìgbà tí ọba ti jẹ́ gbogbo ìgbà. lópin ìgbà tí o bá ti jẹ gbogbo ìgbà tó bá ti gbogbo ìgbà àmì bídíà mi ìrọ̀ ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọ na kọ́ náà dá ọkọ̀ ṣé òun àwọn onírọ̀ bí ọlọ́ ìpínlẹ̀ bídíà lásán mo wa so ọjọ́ ló sọ. àti sọ débi kó ti wa ẹni ọba yẹ kó bí ẹni tó yẹ ìgbà yín kẹ́yìn ọ̀kan lẹ́ẹ̀ máa béèrè bóò ní màá ṣe wá máa tàka irọ́ lásán náà. òní yọ ọ̀tà wọ́n tò sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì rẹ̀ tí màá bá ti dúró ìmáàmù àwọn obìnrin tó bá dúró gbogbo àwọn tó ń fẹ́ ṣe sọ láti pẹ̀lú lọ báyìí pọ̀ bá wọ́n tó sàpòsì lọ́ba àjọba. wọ́n ní pé tí obìnrin náà fẹ́ ṣe sọ̀dá yìí tó wá lọ àsìkò sọ̀dá ìlànà bí sọ̀dá sílẹ̀ ṣe àti bí àwọn mẹ́sàn-án àbọ̀ lẹ́ẹ̀ma tó ti wá àdáyé pé ṣé ó ṣe. obìnrin tí ọgbọ́gbọ́n pèpè fún sọ̀lẹ́ à tó wá lọ sọ̀lá tilẹ̀ ìṣá lára débi aago mẹ́sàn-án àbọ̀ kọ̀sẹ́lọ̀ kọ̀sẹ́lọ̀ àwọn ọkùnrin gan tó bá gbà lé lọ́sọ̀lá tilẹ̀ ìṣá ìlara òun gan lọ́dà jù anabi sallallahu alaihi wasallam máa tó lọ salatul isha ìlara gidigidi sọ anabi lákòókò rẹ̀ ní tí ìbá ṣe lawla an ashqa ala ummati tí ìbá kí n má bàa la wàhálà bọ̀jọ́ mi lọ́rùn tó ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ àwọ̀ àwọn obìnrin púpọ̀ nǹkan máa ń sọnù à ń gbà tásìkò rẹ̀ sí wa à ń gbà yóò sì sùn lọ omi àmọ́ sùn dàsùbà yóò máa sùn salatul isha lákòókò yẹn àtọ́ bá ti mara rẹ̀ ìyẹn mara rẹ̀ kó ṣe ra ti mara rẹ pé tí wọ́n bá ti múná lọ báyìí ọlọ́run yóò kó tó so máa ṣe solatul isha àkótó di pé ọjọ́ lọ́mọ lọ náà àmọ́ gbígbọ́ tí wọ́n obìnrin ká gbọ́ bẹ́ẹ̀ obìnrin tó gbọ́ fún wọn pé sọlá ìbéèrè tá ń ṣe náà tóun ọ̀ lọ sí masjid kọ́sẹ́lọ̀ kọ́sẹ́lọ̀ torí sọlá tuntun ẹ̀ ń lè rẹ̀ ń kọ́ ọlọ́lá ju ètò ọlọ́ sí masjid lọ ó sì bùkátà kọ́ ọmọ tẹ̀lé sọlá tuntun ẹ̀ sí masjid ó bùkátà rẹ̀ rárá rárá kò sí ní tó fẹ́ fi ṣe ọ̀dà tiẹ̀ sí i ni wọ́n fi ń sọpọ́ lọ́la ju ètò ọ̀lọ́ sí masjid náà. àwọn ọmọ máa ń sọ pé tí àwọn obìnrin bá ní lọ́sẹ̀ ṣe bá àwọn ìfọ́nà wọn lẹ̀ wọ́n sì ní àwọn ọmọ ní àwọn rárá rárá ẹni tó bá sọ bẹ́ẹ̀ yọ mẹ́rin wa wa salatuhunna fi buyutihinna khayr sọláàtì wọn lé wọn lọ́lá ilé wọn kèsè mẹsídìdì wọn náà àríwú. kò túmọ̀ sí pé tí wọ́n sọ láti bẹ̀ wọ́n sẹ́lọ̀ o sẹ́wọ̀n pé dáhìn béèrè ni pé kí wọ́n á sí mẹsídìdì lóore jù bá èèyàn ni wàhálà bá yín náà. a ṣe sọlá kan lẹ́yìn ẹ̀gbẹ́ sọlá ti ṣe wọ́n ti ṣé èèyàn máa mú àníyàn àwọn náà fìlà tó bá fẹ́ kí nàfìlà ló pọ̀ yàn ńgbà tó bá ṣe tán wàá tún sọlá tó tiẹ̀ ṣe náà àní. wàá bẹ bí wàá bẹ bí òfin ṣé ó tọ̀nà tọ́ba lè gbà máa gbà tọ́ba ti lè gbà wọ́ lọ́ọ́ ma tọ́ba ti lè gbà gbà àbí òye torí pé àkọ́kọ́ kìí sáwẹ̀ ọ̀ràn yẹn so àwẹ̀ tó yẹ pé ìwọ fúnra ara rẹ ńlọ owó ipò ọ̀fẹ́ tẹ̀lé súnà ń parẹ́ tó o bá gba ọlọ́run níbi ọ tẹ́lẹ̀ náà so àwọn ló sì fẹ́ gba ládá o sì rí pé àwọn ọjọ́ yìí náà lọ́ọ́ máa travel kìí sì wọ́n lọ màmá fi sí i bóyá sẹ́tò ń ṣe lọ́gbà bẹ́ẹ̀ so kò sí wàhálà tó bá rọ ọlọ́run gbà tó bá rọ ọlọ́run má para rẹ̀ ẹlẹ́yìn. bẹ́ẹ̀ ni ọsẹ lọ́n torí àṣẹ ọlọ́run ọba ni pé kó bójú náà. tani dalama ẹhẹn ńgbà béèrè báwọn torí ìgbà wàhálà fúnra yín. jẹ́jẹ́jẹ́jẹ́ a máa ń dáhùn tẹ́lẹ̀ pé ẹnìkan gbé sọ́ràn ẹ̀ nìkan bójú á sọ pé òfin ọlọ́ọ̀ni tẹ̀mú pé àwọn àṣejù béèrè náà ni máa dá wàhálà alẹ́ fáwọn èèyàn nù gbèsè ayé wọn so ní nítorí pé òfin káwọn èèyàn sọ débi ibi ní gbégbá wọn má mo rò pé yẹ yín torí pé béèrè ni máa ń wàhálà nísìnyí kí wọ́n sọ pé òfin ọlọ́ọ̀ ni wọ́n rọra sọ ma pé tó òfin ọlọ́ọ̀ ni sá wàá tọ́ra yẹn ọ̀ràn yẹn ẹtún gbọ́nà tí ẹnìkan fi béèrè lónìí ọ̀gá àpọ̀ ṣé ìyá ń bẹ fún àbí bò ló ṣe wí sẹsẹ ẹyọ à fà ọsẹ lọ tó gbọ́ lọ fa wàhálà náà. Alaikum salaam. tora àmọ́ bí táwa lè gọ́ sí ní ìsìn ẹ bá pé ẹ àwọn kan kékeré sọ̀rọ̀ àyàn wàhálà yìí kìí sẹ̀sẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ẹnìkan ní kìí sọ̀rọ̀ àyàn ẹ ọ wà jáì ẹ̀kọ́ ni bí o báńkì so wọn náà wá sọ parí tìrà lọ́wọ́ síbẹ̀síbẹ̀ o èmi ò sí gbà kíyàwó mi o. àbáwọn ọmọ mi lóbìnrin o láì jẹ́ kí wọ́n bójú o tọ́wá jọra wọn sọ́jọra wọn pẹ̀lú pé kì í sọ̀ràn yẹn òní èmi yìí gbà ìyàwó mi ó jáde láì bójú kí ni túmọ̀ eléyìí náà òfin ọ̀ràn yẹn nìyà ọ̀dà kì í yẹn tọ́lọ́ bó ni wọ́n ti sọ́dọ̀ ọ̀ràn yẹn òní gbà kíyàwó tí ó jáde ìyẹn ṣẹ́kù làbá nìyẹn rahimahullah. gbọ́dọ̀ àti kọtíra àti kọtíjì lórí lórí kéèké sọ̀rọ̀ ẹ̀ ìparí àwa ní bọ́t kojú yọ èmi mi ìgbà kíyàwó mi ọjáde àbáwọn ọmọ mi láì jẹ́ pé wọ́n bójú à ti wó gbogbo tí à ń ti ń sọ ọ̀bọ̀ pé ara rẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ nà máa ń kàwé ẹ má kà torí pé máa dá wàhálà lẹ́nu gbèsè ayò níìsín wọ́n kọ̀wé kan five hundred pages mọ́ àkàdé four fifty a ò ti sú a fifty ń kò lásọ̀nù òní ọ̀ sọmaráìsì gbogbo wàhálà tí mo ti ń kábọ̀ torí pé ẹni tí ń sọ̀rọ̀ ọ̀bọ̀ ó ṣe é ṣe kí nǹkan ti hàn sí níìsín láti gbogbo ọ̀rọ̀ títí ń bá bọ̀ ka gbogbo ẹ̀ ọ̀rọ̀ yẹ wa tó ń صلى الله عليه وسلم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما sọfún yàwó rẹ ra anabi sallallahu alaihi wasallam àwọn yàwó rẹ àtàwọn ọmọ rẹ lóbìnrin àti gbogbo àwọn obìnrin àwọn olùwàgbọ òdodo wọn wẹ wọn gbàgẹrẹ láti orí délẹ̀ without accepting the faith so gbogbo ara lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run tún ní àtàwọn obìnrin àwọn mùmínì. Aisha sì ń sọ fún wa pé nígbà táyà yìí sọ̀kalẹ̀ gbogbo àwọn obìnrin ní Madina wọ́n dà gẹ́gẹ́ bí ẹyẹ kanakana wọ́n dà gẹ́gẹ́ bí ẹyẹ kanakana ìyẹn nígbà sọ tí wọ́n wọ̀ dúdú ni ó gbogbo ara wọn látòkè délẹ̀ Ibn Abbas sì gba ìgbà wákàtí wá fẹsẹ̀ rinlẹ̀ ó nígbà tó lọ́n sọ àyà hijab yẹn kalẹ̀ gbogbo ara àwọn obìnrin ni wọ́n kọ́fà wọn ò fi bì àyàfi hò fi máa ríran gba ẹyinjú àlàáfíà yẹn ni pé yẹn kí ló fi lẹ̀ ẹyinjú àlàáfíà nìkan ẹgbàá wa kejì tó wá wá látọ̀dọ̀ Ibn Abbas náà bá sọ pé wala yubdina na illa ma zahara minha wọ́n gbọ́dọ̀ gbé ọ̀tọ̀ wọn hàn àyàfi tó bá hàn nínú ẹ̀ Ibn Abbas wá ní àti àtẹ́lẹwọ́ riwayatun da'ifa ẹgbà wa tọ́ lẹ́nu. a sì rí ibi sẹ́kù wa al-Albani rahimahullah nínú tírà wọn wọn á tíráì láti fún àdìsí lágbára àwọn náà sì ti sọnù tírà mi pọ́ lẹ́ mo rò pé yé wa ntúra mi wọn lọ lẹ gbogbo tírà tá a sì rí gbogbo wọn sọ pé àdìsí ńlẹ náà wọn náà lọ sọ pé lẹnu tírà tiẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbogbo jòmùhóòrò ibi ẹgbà tẹ fẹ́ lò ẹ wá ní fa ó lè lágbára kò lè lágbára mo rò pé yé wa àmì ìgbà wa tó sọ pé gbogbo wọn bojú yìí wọn bo gbogbo ara wọn ẹyin ju àlàáfíà nìkan wọn fi lẹ ó fẹsẹ̀ rìn lẹ̀ yìí ẹ sì wọ àyà yẹn ẹ rí i pé lọ́dọ̀ gbogbo àwọn àbá àti ṣe tẹ̀síìrì generally àwọn ń sọ pé ìtumọ̀ àyà yẹn ọ̀rọ̀ Ibn Abbas náà ọ̀rọ̀ ibùdó àbáṣe tí ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́nu wọn fi ń ṣe tẹ̀síra rẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbọ́sọ̀ wọn hàn àyàfi tó bá hàn nínú ẹ̀ wọn lójú àti àtẹlẹwọ́ méjèèjì tọ́ ẹgbà wa yọ ọ̀kọ́kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fẹsẹ̀ rìn lẹ̀ gan kò lè jẹ́ tẹ̀síra àyà yẹn kò lè jẹ́ tẹ̀síra àyà yẹn tẹ̀síri tó dọ́gba fún àyà yìí oní tẹ̀síra Abdullahi bin Mas'ud radiyallahu anhu wọn lọ́lọ́ sọ pé wala yubdina zinatahunna illa ma zahara minha wọn ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn wọn ò gbọ́dọ̀ gbé hàn àyàfi tó bá hàn nínú ẹ̀ sọ hàn tipátipá ni àbọ̀ hàn ń pa apá wọn fi hàn kí sọ pàtìpàtì orí pé yẹ pé ìwọ ló gbé hàn ọlọ́wọ́n bọ̀ bá sọ pé ma wọn ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àfi tí wọ́n bá fẹ́ gbé hàn bẹ́ẹ̀ ọlọ́run sọ báwo ó sọ pé àfi tí wọ́n bá hàn bẹ́ẹ̀ torí ẹ̀ náà ń pelé yẹn pé zahara tiraran lakhtiyara ó fi túláàsì hàn ní kìí ṣe pé wọ́n ló gbé hàn ìtumọ̀ pọ́ hàn ní kí wọ́n á ní nǹkan tó ń pé bá a gbé pamọ́ yọ hàn náà sẹ́mi ọ̀pọ̀sọ̀ oríṣi méjì lọ wa ọ̀ṣọ́ kan tó di ara wa ara wa gan ọ̀ṣọ́ ni ọ̀sọ́ kejì ní tá a fi lórí ara wa ní tá a fi lórí ara wa ọ̀sọ́ náà ni tọ́ tí wọ́n bá rí ara obìnrin ọ̀sọ́ rẹ̀ wọ́n rí tí wọ́n bá sùn ra aṣọ tó gbé wọ̀ ọ̀sọ́ náà ni torí Ibn Mas'ud ní àyàfi tó bá hàn nù ẹ̀ ó náà lásọ tóbìnrin bá wọ̀ jìlbáàbù tó wọ̀ tó bá fi jìlbáàbù bo jìlbáàbù kí látọ̀ rí i tó bá tún fi jìlbáàbù bo jìlbáàbù tó fi bo jìlbáàbù kíláàrì làhàn ìtọ́nà sọ pé wọn ò gbọdọ̀ gbé ọ̀ṣọ́ wọn àfi tó bá hàn bẹ́ẹ̀ ètò hàn bẹ́ẹ̀ yẹn ni pé tó ń ta ìlọ́wọ́sí rẹ̀ nínú híhàn rẹ̀ eléyìí ni táyà sọ lórí ọ̀sẹ̀ lọ. àwa rí lónìí báyìí àwọn obìnrin wà tó ṣe pé wọn ò tí ì lọ́kọ wọn bójú wọn nítorí pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ọlọ́kọ̀ san án lẹ́sàn-án rẹ̀. ẹ gbogbo dáadáa tí ẹ máa ní láyé àwọn náà kúkú ní tiwọn kún tó kú. kí ni wọ́n fẹ́ bá ti ara rẹ̀ jẹ́ ni bóòlù sí máa lówó bóòlù sí máa rí sẹ́ ẹni tó sì dì í lẹ̀ kò lè ní ju tọ́lọ̀ ń kọ pé ó nì lọ. àbẹ mú ẹni tí sì dì í lẹ̀ wá tí ò ní ju tí ó nì lọ kó sí. kọ́dà ẹlòmíì sì dì í lẹ̀ wọ́n bá sùn títí títí lórí pé wọ́n fún sẹ́ ó tún já sí pàbó òfò lórí àdánù so irun wọn pọ̀ lọ́jà ara pàápàá nàìjíríà bíi mélòó ni wọ́n ti ṣe mélòó ńlọrin tẹ́ bá fẹ́ mú ẹ̀gbáǹkuru wọn wọ́n pọ̀ ẹ lọ wòran ní NYSC camp nígbà tí wọ́n bá ń táwọn ọmọ bá ń gba ìwé ẹ̀rí wàláì lómi ò fẹ́ sún ẹ̀jẹ̀ torí pé ó ta gbogbo ara rẹ̀ lọ́pọ̀ torí pé wọ́n ti sàdéhùn fún pé tó bá ṣe bẹ́ẹ̀ yóò rí sẹ́ owó òfò ni ó gbé lọ lù wọn. so nítorí ti eléyìí báyìí àwọn obìnrin wọn yẹn wọn àti ìrọkọ wọn sì ń ṣe báwọn a sì ráwọn obìnrin tó pé wọn wọlé ọkọ ni wọn ń ṣe báyẹn oore ni o dáadáa ẹnikẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run bíi fi wọn sílẹ̀ waman yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib fún wa pé torí pé ìyàwó rẹ̀ ń bojú àbí torí pé ẹnìkan ń bojú kò tún gbọdọ̀ ṣiṣẹ́ kò gbọdọ̀ wówó tiẹ̀ yóò ṣiṣẹ́ tó bá tiẹ̀ mú ni lẹ́yìn náà ọ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ tí wọ́n ń bá ká ẹnìkan dodo àbí òye wa ó wá gbé kinní kan wọ̀ skẹ́ẹ̀tì nísàlẹ̀ ó wá ní àbùtò so torí pé ń ṣiṣẹ́ síbẹ̀ yìí ti mà bí wọ́n ti máa ń gáyà sáwọn ọkùnrin àbẹ́yìn ọmọ níbi iṣẹ́ tí wọ́n máa ń ṣiṣẹ́ wọ́n náà gbọ́dọ̀ mọ̀ kó bá jẹ́ ṣèjọba kó bá jẹ́ private àwọn obìnrin tí èso obìnrin rẹ tẹ̀ ń jọ ń bóyin sí lọ́nà tí wọ́n òun náà ló sì máa gbóyún sí ọ tí ó máa sọ yàyà sí ọ lọ́nà tí èsì sọkọ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí abẹ́ òfin lọ́wọ́ tó ń torí di eléyìí báyìí a sì láya alára gbàrà nù jura wa lọ ọbẹ̀ náà àwọn èèyàn tí ọkọ̀ pé ká pé kí wọ́n lò ètò wọn lò lárẹ̀ kí yòókù ọmọ bọ̀ wálé àwọn òbí lẹ sẹ́wọ̀n tó rà tí ò ní wà lìjẹ́ náà nìyẹn anabi sallallahu alaihi wasallam ọ̀sọ́ pé yẹn mẹ́ta ò náà nínú wa ni àtẹ̀yọ́ mani dayo man ra'a fi ahlihi zina wa sakata alayhi ẹnitori pé zina ń lọ lágbo ilé òun tó sì gbẹnu lọ má tètè kí wọn kú já lọ níbẹ̀ tó nílò wọn lò a'udhu billah tó eléyìí ń jẹ́ báwọn. tọ́ àwọn kébí ọmọbìnrin kan ti ṣe report ó ní òun jáde láwùtẹ́kì irú àwọn iṣẹ́ tó máa ń kó ní vocational training yẹn lọ́nà ọba ní kọ́kọ́ ó sì wúlò fún un ó níṣẹ́ tó ń ṣe nínú ilé àwọn owó tó ń rí torí tó bá ti ṣe production yẹn ọkọ̀ ló ń bò market rẹ̀ tó ó ní owó tó ń rí bẹ́ẹ̀ òun ò ríṣẹ́ ìjọba tó ń lè rí tó ń lè rí irú owó bẹ́ẹ̀ òun ó sì tó lọ́kọ̀ ló ń ti ń bojú ṣùgbọ́n ẹ dákun ẹ gbà mí ọ̀rọ̀ bàbá mi ló sùn mí bàbá ní kí n síjú lẹ̀ kí n lọ wá sí oṣù pé wọ́n ń ba tiẹ̀ jẹ́ ni bàbá ẹni kọ́ ọba tèmi jẹ́ iṣẹ́ tí mo ń ṣe yìí kò sí sí oṣù tí mo lè ṣe tí mo lè ríru owó tí mo rí ní ìsìn ìyàtúrò àwọn bàbá àdánù bá náà tún wà tó bá yẹ kówó náà lè bá ń wá ọmọ tí ń rówó ń sì ń sàánú yín ẹsìn lẹ́ẹ̀fẹ́ kó sẹ̀sìn tẹ̀lé ìjẹba tó ẹni tó bá wà ń bojú kọ́ máa bo nítorí ọlọ́ọ̀ni o ọ̀nbẹ náà obìnrin ti ń bojú nítorí ọkọ rẹ̀ o bàdìjà àtọkọ̀ bá ti fẹ́ máa yóò sì jú ni o. sàgbé munafikọ́tù nìyẹn àbẹ́ mọ̀ so bákan náà irú àwọn obìnrin sì tún wà tó pé àwọn ti pa ìbòjú tì àwọn kà kún kíni kíni so àwọn sì júlẹ̀ wọ́n wá wọ́n wá ṣe kútùbà fún gbogbo omi yòókù pé ẹ̀yin náà sì dànù fà torí gbogbo ẹni títí ti ta ìmọ̀ wa ti fọ́ ẹ̀yin náà wá kíyèsí gan obìnrin tó bójú sọfẹ́ gbọ́sọ̀ rẹ̀ pamọ́ ṣé kí wọ́n tó bójú wọn máa pajú pamọ́ wọ́n máa mí kọ̀ gbàtẹ́ ìdílé àwọn ẹ̀lẹ́ mọ̀ ẹ̀rẹ́ dami dami ti ronú lọ ọjọ́ tètè fẹ́ yà ó dami so obìnrin tó bójú ẹ̀rí pé generally kò ní pa torí pé atẹ́gùn bẹ́ẹ̀. atẹ́gùn a sí ìbòjú so ẹsẹ̀ tí tọ́wọ́ fi gbogbo ẹ̀ ó kun ètè lọ́dà ó kun pé ah, ah, àsáwọn ọmọ ẹ̀ta ló so ẹ wá wò ó obìnrin tó wá fẹ́ sí jùlẹ̀ ilé amọ̀rọ̀ ìmọ̀wá wà láì sàṣà wọn ní ọjà lè tí ò tọ́jú sàṣà wọn ni bí ọ̀tọ́jú yọ pa ojú lọ́nà tó jẹ́ pé Otu tún wò tún tún wò pé èèyàn ní àlà ti lọ́kọ alihamudulilayi ibi wọ́n tọkọ rẹ ọ ọkọ wọn ni oṣoge fún tó ọba sì ti lọ́kọ àwòrán pajú fáráyé ẹni ti lọ́kọ ti ń pajú fún gbogbo aráyé sẹ́wọ̀n pé wọ́n náà pọ̀ gbogbo àtọ́kọ bá fẹ́ súnmọ́ òórùn rú òórùn wàláì àmọ́ tí ọba jáde. fifty meters síbi tó wà ẹ ti máa gbóòórùn lọ́fíńdà eléyìí ọ̀dà tó ní ti Islam pè wá lọ sí díẹ̀ ni pé ká má jẹ́ kí bàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí ọba wa máa ṣẹlẹ̀ kó kéré débi pa àgbẹ̀kọ̀ tí ẹ fẹ́ sí so ní ti Islam pè wá lọ sí díẹ̀ ọlọ́run ọba kó ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé tiẹ̀ kó ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé tàn nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá fẹ́ ṣe tọ́lọ́ ọlọ́run kọ́ ràn wá lọ láti ṣe ọlọ́run bá kó dé ká ga ní ti títẹ̀lé tọ́lọ́ kọ́mọ́dé òtútù aláyé kọ́mọ́dé òtútù aláyé.